ẹ ní orí ọ̀fẹ́ ẹ kọ́kọ́ dádé ìgbà tí asúmọ́ra ọmọọba ni mo jẹ́ mo dàbí àná yìí nígbà tí mo ní kábíyèsí Ẹlẹ́gùṣì ọmọọba máa ní mí a kábíyèsí Ẹlẹ́gùṣì ò gbàgbọ́ wọ́n ní rárá o. Nalai, nalai. na ti di na true. kábíyèsí Ẹlẹ́gùṣì náà yìí òun náà ni mo kọ́kọ́ sọ fún ìpè iléyà àjọ wà pọ̀ ní àjọ ṣe òwò nǹkan tó wà láàrin wa pọ̀ mi ò tiẹ̀ lè dúró láti dágbére gbogbo iléeṣẹ́ mo fi sílẹ̀ akéemu wa bí gbogbo ẹ̀ ní òṣèyìn yín gbogbo ẹ̀ kọ́ ṣáà wọ́ lura ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín fún olóyìnbó máa pè ní understanding mo dúpẹ́ mo lóore ọ̀fẹ́ lè ní láti dúpẹ́ ẹnu ọpẹ́ mi kó pọ̀ púpọ̀ torí ẹni kì í máa lọ pé ẹ fi yá mi àtìgbà yẹn bá Bala blue. èmi tún lórí ọ̀fẹ́ mo ṣáájú wọn dádé àwọn tó dúró tì mí nìyẹn láti máa ń fa àkókò igun kábíyèsí ẹlẹ́gùn ṣe o.

ọ̀rẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo lè má lè dárúkọ tán ṣùgbọ́n ẹ ṣe ọpẹ́ ni mo wá dúlé yìí mi ìlú jọpẹ́ lọ ìyá olúborí mo dúpẹ́ ikú àdúró tì mí gbogbo ìgbà ìyálájẹ́ Oòduà ìyálájẹ́ Oòduà ìyá. kúrí àrìnà kúrí àkòyà ibi lágbára ọlọ́run ẹ̀ ní fojú sunkún ọmọ yín àwọn ẹbí yín náà lágbára ọlọ́run ẹ̀ màmá rí wọn lára ìta gbogbo àwọn ẹbí mi náà tó dúró tì mí láìkù mo kí ẹ láìkù. ọmọ ọba adétúnjì mo kí i gbogbo àwọn princess ọmọọba obìnrin Afọláṣadé Olúwakẹ́mọkí yín Adéṣọlá mo kí yín ẹkú gbogbo gbà. torí pé torí pé ẹ̀wọ̀n tó yàn láyé kí n ṣe ní ẹ̀fẹ̀ tí n bá rọ tí n bá rú bọ́ ẹ̀fẹ̀ àbúrò mi tó máa ń sápamọ́ ó gbà gbọ́dọ̀ síta tó ọ̀pọ̀lọpọ̀ ò mọ́ folúṣọ́ ọ̀dà ẹ bá mi gbé sókè ẹ̀jọ̀ bá ń gbé àbúrò mi dáadáa ni lọ́yà bọ́sẹ̀gbẹ̀ mi bàbá jẹ̀rọ ẹ̀ máa ọ̀pọ̀lọpọ̀ yín gan ọ̀mọ̀ tó àbúrò ẹjọ́ bílẹ̀ mi rèé ṣùgbọ́n máa ń gbójú sápamọ́ mo ti gbé síta ń gbà báyìí lọ́yà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀ ṣé o bí n pé adé bí n pé. ẹ ṣé mo dúpẹ́ o mo kí gbogbo yín o àdélébárí gbogbo ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ mo kí gbogbo yín ẹ má bínú mo lè má lè dárúkọ gbogbo yín torí ibi yìí ò gba ẹsẹ̀ mọ́ mo wá kí ẹ ṣe pọ̀ gbogbo tí mo wílè ní àràárọ̀ mọ́. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ọmọ mi adéwàmí wá lórúkọ gbogbo àwọn ọmọ ọba ọkùnrin àtòbìnrin mo kí ẹ o mo kí ẹ ẹ bá mi wí ẹ náà wà mo fẹ́ kí i.